adúpẹ́ fún ọlọ́run ọba tó tún ṣọ́ wa di àsìkò yìí ní mùsùlùmí ọlọ́run ṣèwá ní kìfèrè láìrẹ̀ pẹ̀lú òkú ọlọ́run tó rọ́tún àmì àwọn náà láṣọ àti ikú ọ̀bẹ àyà ẹlẹ́ẹ̀kejì lé ní ẹlẹ́ẹ̀kejì lé ní àádọ́ta sura ní àyà 52 ibẹ̀ láti bẹ̀rẹ̀ lórí 50 àádọ́ta àti méjì ibẹ̀ láti bẹ̀rẹ̀ ọlọ́nkọ́ ṣe lọ́rọ̀ fún wa. ولا تقولوا الذين يدعون ربهم بالقرآن

وجعلهم مدينة يمنعون في الأرض والبحر وما تسقط من ورقة إلا يعلمها وما أعتقد في ظلمات الأرض ولا رطب ولا يبيض إلا بكتاب أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عبر فلو بلو التعود ìtọ́lọ́wọ́n bá pàwà láṣẹ ká máa fi bẹ̀rẹ̀ kùránì ní kíké ọlọ́run ní bàbá ń ka kùránì فاستعذ بالله من الشيطان الرجيم a gbọ́dọ̀ sáti wọn ọlọ́run káwà ìṣọ́ wọn ọlọ́run kó lọ́dọ̀ àṣẹ ìtọ́ọ̀nù ọlọ́run kó yà wáyà bismillahir rahmanir rahim a bẹ̀rẹ̀ ní orúkọ ọlọ́run ọba àjọkẹ́ ayé àṣàkẹ́ àlàyẹ̀rọ ọlọ́run ní wálá تطرد الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجههم ما عليك من حسابهم من شيء وما من حسابك عليهم من شيء فتطردهم فتكون من الظالمين ọlọ́run ní ما عليك من سبيل شيء وما لحسابك tó ṣáájú àyà yìí, Ọlọ́run pa ànábìwa Muhammad, sallallahu alaihi wa alihi láṣẹ kan àṣẹ míì lọ́lọ́run tó ń pa náàbì yìí àṣẹ eléyìí sálákọ́kọ́ nínú àyà 51 ó jẹ́ amúrù alàlìfíìlì àṣẹ pé ṣe báyìí amúrù alàlìfíìlì ṣe báyìí àṣẹ nìyẹn ṣùgbẹ́lẹ́yìí amúrù alàtàríkì àṣẹ mọ́ṣe báyìí olèlè àṣẹ gbígbé jùlẹ̀ o là ń pè ní náhayù ọlọ́ni wà láà dí ìlàdí iná yàdé òrùn rọ́bà hùn pèlè sọ̀dá àti wà láàṣí láàyẹ̀ yóò a máa jẹ́ láàáhíyà amúrù alàtàríkì ọlọ́ni láà olófà tí tàtìrúdù yẹn tó fi gba kásọ̀ torí pé lànà híyà iṣẹ́ tí ó ṣe lórí fílìl mọ̀bọ́rì òrìkó fún ní jasmu sukun sukun méjì wá pàdé a wá fi kásọ̀rọ̀ síta kọ́kọ́ kó lè ṣe é pé ọlọ́ni látàtìrúdù ńlá ní nàìjíríà لهم في الخضروات والعشي يريدون وجهه ما عليك برساله من شيء ولكن صادق ومن صادق عليهم شيء صادقهم صدقون من الطاغين. قال النبي الذين يدعون ربهم بالغداة والعشي àwọn tí wọ́n ń pe olúwa wọn bílí gọdáàtì kí là ń pè ní gọdáàtì wàlà àṣíyì kí là ń sì ń pè ní àṣíyì alìgọdáàtì òun náà ni láti ìgbà tí àlùfájà rí bá ti yọ títí di ìgbà tí oòrùn yóò máa yọ ó ní àlùsọ̀dá láàárọ̀ wálé àṣíyì ó nìrọ̀lẹ́ látẹ̀yìn aláàzárì títí dalẹ́ ó là ń pè ní àṣíyì ọlọ́run ní àwọn tí wọ́n ń pe ọlọ́run láwọn àsìkò méjèèjì látàtìrù dìnnú má ṣe lé wọn dànù mo rò pé má ṣe ṣe kí ni má ṣe lé wọn àwọn wọ̀nyí wọ́n ń ṣe bẹ́ẹ̀ wọ́n ń pè Ọlọ́run ní àárọ̀ àtàlẹ́ yuridu náwájí ahun kò sídìí tí wọ́n fi ń ṣe bẹ́ẹ̀ ojú Ọlọ́run ni wọ́n wá ma alayka min ìsáàbì mi ṣe wà mẹ́rin ìsáàbì kààlẹ́ mi ṣe Ọlọ́run ní ìṣirò iṣẹ́ wọn à ní lọ́wọ́ rẹ̀ ànábì ìṣirò iṣẹ́ tiwọ nẹ́bì náà a ní bèèrè lọ́wọ́ àwọn náà pàtàkì rúdà ohun tó bá lọ tó lé wọn dànù pàtàkì nẹ́mínà gọ́ọ̀lì ní látara lílé wọn kúrò lọ́dọ̀ rẹ̀ yẹn yóò wá sọ di ọ̀kan nínú àwọn zọ̀lìmọ́n nínú àwọn alábòsí ayà ìyáyà kan tó ṣe pàtàkì ní fún àwọn mùsùlùmí láti gbọ́yé dáadáa àdúáwù ta sọ pé àwọn tí wọ́n ń pe ọlọ́run yìí tí wọ́n ń ṣàdúà ìtumọ̀ méjì ló kó sínú ìtumọ̀ alákọ̀ọ́kọ́ òun náà ni dùáù mọ́sálà àdúà pé à ń béèrè nǹkan rọ́bà náà takọ̀bálẹ́mì náà rọ́bàná na iná ìdìní àsànàta à ń bèèrè nǹkan lọ́wọ́ ọlọ́run ọlọ́run fún mi lówó ọlọ́run fún mi lọ́mọ ọlọ́run fún mi lálàáfíà ọlọ́run ṣe lè dùáwù náà ni ẹlẹ́ẹ̀kejì ni dùáwù ìbádà àdúà èyí tó jẹ́ ti ìjọsìn ẹ̀rí pé yẹn tí wọ́n bá ń kí ni máa ń pẹ̀lú ní pé ìtumọ̀ àsọ̀lá tó náà ni àdùá so àsọ̀lá àbí àdùá èyí tó jẹ́ ti ìbáadà kílẹ̀ rí ẹ̀ ọlọ́run bá sọ nínú Suratul Ghafir aya 60 níbẹ̀ Suratul Ghafir aya 60 Suratul Ghafir yẹn yóò máa jẹ́ ṣúra fọ́ọ̀tì nínú Kùránì ṣé o ti rí àyà sí sí kí lọ́lọ́run wí ń bẹ̀ ọlọ́run ní wàkọ́lá rọ́pù kú mú dùrú ní àwọn ilẹ̀ wàkọ́lá rọ́pù kú mú dùrú ní

àmáṣá iná lẹ́dí iná gbogbo àwọn tí wọ́n ṣègbéraga a ní ìbádàtí nípa ìjọsìn èmi ọlọ́run tí wọ́n láwọn ò ní ṣèjọsìn ìyẹn ni pé a ní dù á í níbi àdúà tí wọ́n pè mí ọlọ́run àwọn tí wọ́n ṣègbéraga. àyẹ̀dì wúrú ń lẹ́jà Bàyádé kúrò náà já annama, gbogbo wọn ni wó wọ́n náà já annama dáàkìrí lẹ́ni yẹpẹrẹ. Wọn ò ní wá já annama ní ẹni tó ní iyì lára, dáàkìrí ní ẹni yẹpẹrẹ ni wó wọ́n náà já annama. Nínú àyà yìí, já sọ ọlọ́run sọ pé àdúrà níbí ọlọ́run ṣe ní ìjọsìn mo bẹ́ẹ̀ náà ni ìbáàdà a ní àdúrà ó jẹ́ kí la pé torí àyà yìí ọlọ́run sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà tún ni ìbáàdà fúnra ìjọsìn ó tún lè yẹn yé àdúrà àdúrà jẹ́ ìjọsìn ẹ̀rí ẹ̀ láyà yẹn bẹ́ẹ̀ náà tún ni ìbáadà ìjọsìn fún rẹ̀ ó tún lè jádùá torí bá náà wa Muhammad sallallahu alaihi wa ó ni nínú àgbàwá ni ó ní mọ́kòlì òun ni bọ́gọ́ ìbáadà kí làwọn afàyọ nínú méjèèjì ìta àfàyọ ńbẹ náà ni wípé àdúrà agbọ́dọ̀ ṣàkíyèsí ẹ̀ a sì gbọ́dọ̀ ṣọ́ra nípa àdúrà ká má tara àdúrà wọná torí pé ọlọ́run láwọn kan wọná látara kíni látara àdúrà. iná lẹ́dínà ya sákìdìrú na àní ìbáadà ti sáàdìkúrò na mẹ́rọ̀ tààkìlì kí ló gbé wọn wọn náà torí ìgbéraga tí wọ́n ṣe lérí àdúà ọlọ́run ní kí wọn náà ẹni tó bá sọ jáde lẹ́nu ẹ̀ tó sì wípé àwọn ti kọjá ọmọ náà nírú ẹni ó jọra ẹ̀ lójú ó ṣàgbére níwájú ọlọ́run ọlọ́run ní yádẹ́fòló na dàfílín yóò wọ iná já annama yádẹ́fòló na já yóò wọ na já ànámà dákiri lẹ́ni yẹpẹrẹ ọ̀kan nìyẹn ó ní òun ọ̀rọ̀ òun ti kọjá àdúà ó sì rìnlẹ̀ lẹ́ni ẹ̀ bẹ́ẹ̀ ọ̀nà kejì téèyàn tún lè gbà sọ bẹ́ẹ̀ torí méjì ló lè gbà alákọ̀ọ́kọ́ ni pé bóyá èèyàn wọ́n ní ah, ẹ̀sà àdúrà ní ilé ọ̀rọ̀ òun ti kọjá àdúrà tó bá rinlẹ̀ bẹ́ẹ̀ lẹ́mí ẹ̀ ó nìyẹn síjọsìn ọlọ́run ọ̀nà kejì ẹlòmíì lè wo ra pé òun kọjá ẹni tí ó ẹ bá kẹ́ ẹ tọrọ lọ́dọ̀ àwọn kan wà tí wọ́n pèrè dáwọ́sù zamani torí pé alìsìgọ́sà ó ní ìrànlọ́wọ́ ìmọ̀ wá ìrànlọ́wọ́ kò sì sẹ́ni tó lè ràn yàn lọ́wọ́ illallah ọlọ́run fún rẹ̀ ló lè ràn yàn lọ́wọ́ iyyaka na'budu wa iyyaka na'budu rẹ̀ là ń sìn bó sì tú sí rẹ láàmọ́sìn ó wọlé torí pé fíìlù lèmọ̀dọ́rì ò ní ná abúdù wà fíìlù lèmọ̀dọ́rì yìí fíìdò làhàl wà lèmọ̀stákbàl bàbá ní mọ̀dọ́rì ó tú sí present continuous tense àbí simple present tense ó tún tú sí future ìrẹ là ń sìn ìrẹ láàmọ́sìn méjèèjì ló wọlé wà ìyá kan náà sáyìn. ìrẹ náà láàmọ́ wá lọ́wọ́ ẹ̀ àwọn àfáà ní kí ló dé lo ìyá kàná abudu wà ìyá kàná sàárì tí ó sọ wípé na abudu ìyá kà àwọn náà abudu kà wà náà sàárìnú kà èdè eze tọ́lọ̀ fi sọ bẹ́ẹ̀ èmi lóde tọ́lọ̀ ní náà abudu kà wà náà torí pé tó túmọ̀ sí náà ni pé à ń jọ́sìn fún ẹ̀ à ń sìn ẹ̀ wọ́n ọlọ́run lọ lo ọ̀rọ̀ yẹn ní jumlatu ismiya ọlọ́run ló ní jumlatu fẹ̀ẹ́lẹ́yà ọlọ́run ló ní nominal sentence kò ló ní verbal sentence ọlọ́run fi ọ̀rọ̀ orúkọ bẹ̀rẹ̀ ó náà ní ìyáàkà Láti lè mú ìtumọ̀ Hasúrù dání wà Tawkid láti sọ wípé a ò sin ẹlòmíì, a ní sin a ò sin ẹlòmíì ìwọ nìkan ni. Láti lè yọ gbogbo ẹlòmíì kú òun bẹ́ẹ̀. ló lọ bí ìrẹ́ nìkan làwọn bàbá wa máa ń pé ìrẹ́ nìkan ṣe máa ń tu wà ìyáàkà ìrẹ́ nìkan nàṣàáyìn láàmú wà lọ́wọ́ ẹ̀ bẹ́nìkan bá wá sọ pé ẹ wá rànràn yín wá sọ́dọ̀ òun òun máa gbọ́ bùkátà yín ó ń tàn ti gbéra rẹ̀ sípò tani sípò ọ̀nà a jẹ́ pé yóò lẹ́ni torí sí àdúà ìjọsìn ọlọ́run àwọn èèyàn sì lẹ́bẹ̀ lónìí bẹ́ẹ̀ ni Suratul Ghafir súra 40 àyà 60 ogójì súra ogójì àyà ọgọ́ta ibẹ̀ ló kà torí náà arígbọ́yé nù àyà yìí àdúà ó gbẹlẹgẹ́ ọ̀kan tí mo kọ́ sọ nìyẹn téèyàn lè fi wọná látara àdúà ìyẹn ni pé kéèyàn sọ pé òun ti kọjá àdúà ọ̀nà ẹlẹ́ẹ̀kejì téèyàn lè tara àdúà wọná òun ni ká ṣàdúà sí ẹlòmíì yàtọ̀ fọ́lọ́ ká pe ẹlòmíì yàtọ̀ síta ni yàtọ̀ sọ́lọ́ nígbà náà onítọ̀hún ó tara àdúrà wọn náà torí wípé ọlọ́run ọba jẹ́ ó yé wa wípé a ò gbọ́dọ̀ pé ẹnu ní àyàfi ìtani àyàfi òun tẹ́yìn bá ti lọ pẹ̀lú ní ìyàtọ̀ sọ́lọ́run ó ti ṣẹbọ ọlọ́run nìkan là pè ó di mélòó ó di ọ̀nà méjì ọ̀nà ẹlẹ́ẹ̀kẹta òun náà ni ẹ̀rí ẹlẹ́ẹ̀lómi lè máa béèrè àyàtà ń ka iná ẹ̀ tó lè ní wípé ọlọ́run láti pẹ̀lú míì òdò òun ni ẹ pè mí torí náà àgbọ́dọ̀ pé nǹkan mi ẹ̀rí ẹ̀ náà nìyẹn àtàwọn àyà tó pọ̀ nínú Quran sáàfẹ́mọ̀ ìyá lọ́bẹ̀ tọ́lọ̀ ń fi sàlàyé pé àwọn tó ń pè nǹkan mi ìnàlàdí látàdí òrùnàmí ń dún ní láì láyé afúlùkù dùbábà wà láwùjí támẹ́rúlà dọ̀rúfà tọ́ níbù wàlìmọ̀tì ọlọ́láwọn tẹ́ ń pè tẹ́ ń ké sí yàtọ̀ sóhun ọlọ́run ò lè dá eṣinṣin kódà bí wọ́n bá kóra wọn jọ lórí fáwọn fẹ́ dá eṣinṣin wọn ò lè ṣe bẹ́ẹ̀ dọ́rùfà tọ́ lébù wà lè bá sí lóòrùn ẹ̀yin tẹ́ ń pè wọ́n àtàwọn tẹ́ ń pè gbogbo yín ọ̀lẹ́ni yín níwájú ọlọ́run ẹlẹ́ẹ̀kejì nìyẹn ká pe ẹlòmíì yàtọ̀ sọ́lọ́run ká ṣàdúà sẹ́lòmíì ìyẹn ní gbogbo àwa tá à ń ṣàdúà táǹkà tíra táàtún máa ń ṣe útúbà àdúà káwò tíra útúbà táàbà máa kà gbogbo útúbà táàbà ti rí tí ò sorúkọ lọ ń bẹ̀ ká lọ jó dànù ya rọ́kà ya ìlú ọlọ́run kìí ṣe rọ́kà ya ìlú kò sínú orúkọ ọlọ́run amúdàdá iṣu àbá ìlú tó sí mi lẹ́nu ẹ̀mí kí mo pé o kò sí amúdàdá iṣu ní orúkọ ọ̀rọ̀ wọn ó wà ní báúsùlẹ̀ azim tíra kan wà tẹ́ ń pè ní báúsùlẹ̀ azim yàásí kúṣùbà yàásí wà ń bẹ̀ àti sáwáká a gbọ́dọ̀ máa bẹ́ẹ̀ bá ti pé ń pè nǹkan míì yàtọ̀ sọ́lọ̀ nìyẹn bẹ́ẹ̀ lágbọ́dọ̀ pé màláíkà a gbọ́dọ̀ pé ẹnìkan kásọ sí ọ̀rẹ́ ọlọ́run ní káwá ní kó ràn wá lọ nínú ẹ̀ náà ni yá ṣéhù ṣéhù kìí ṣorúkọ ọlọ́run a gbọ́dọ̀ pé yá ṣéhù àbísí ní ràn mí lọ́wọ́ ó ń tàn sí lẹ́lẹ́bọ torí pé ṣéhù kò sínú orúkọ ọlọ́run mo rántí ní nǹkan bí ó ti pẹ́ nínú ìwé ìròyìn Yorùbá bá a máa ń ṣe gbà kan ìwé ìròyìn ó yàtọ̀ sí gbogbo ó yàtọ̀ sí ìṣọ̀kan ìwé ìròyìn ni wọ́n máa ń kù ẹnìkan dáhùn béèrè yẹn pé ṣé kò burú tara sọ pé yá ṣe o nínú àwọn tí wọ́n máa ń kọ ọ̀rọ̀ níjọ́ ó ní ó dáa ó or alìyìtì ẹ̀hẹ̀ òdòrò à ọlọ́ọ̀lọ́ sọ́nù kùránì suratul A'raf fùkọ́ awìdí rahman àbíkò pé arahman ayyámẹ́tàdíhù èyí yóò tó bá pè nínú orúkọ fálà ulẹ̀ asìmá olè òsìná kó o yá rí dájú wípé nínú àwọn orúkọ ọlọ́run ọba tó rẹwà ló ń pè ó káífà na àrífù àbí ilé àfimáhù lè láì àlẹ̀ ó síná báwo la ṣe fẹ́ wá mọ àwọn orúkọ yìí tó jórúkọ ọlọ́run tá fi máa fi pè àwọn àfáà àwọn sálà wọ́n ṣàlàyé fún wa bá ṣe lè mọ̀ wọ́n ní kúlù ismi gbogbo orúkọ lẹ́bí sàmàlọ́ òbí ináfsàkú tọ́lọ́wọ́n bá bá fi pera ẹ̀ fílíkì nínú Qur'an orúkọ ọlọ́run náà ni a a ó òbí Muhammad sallallahu fi súnnàtì i àtọ̀í àlùmọ̀tọ́ hárọ̀ àbí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó fi pé ọlọ́run nínú súnnà èyí tó lálàáfíà tààrẹ ìmọ̀ àwọn náà lè fi jọ lọ bí àlìmọ̀nánù àlìmọ̀nánù ní àwọn orúkọ orin tá ń sàlàyé ni pé tàwùkìfí o ní asma'ullahi husna tàwùkìfíyà ẹnìkan ò lè dédé ronú fún ọlọ́run enikan o ọlọ́run tó fi fún lóókọ ní tó bá pèrè láàpù bí ìyẹn ti rí nìyẹn tó dínà rọ́kà ya ìlú awonú Quran àárín bẹ́ẹ̀ adénú súnà àfìṣàwátì àlè ìfipẹ́ ọlọ́run ọba àrídà dábílà ní kí ló pé àrídà dábílà ní gan àmọ́ mo kàn nínú ìwé kan táwọn islamic complication bureau tí wọ́n máa tẹ̀wé islamic study nígbà kan mi mọ̀ bóyá wọ́n ṣe ń tẹ́lẹ̀ sí islamic complication bureau wọ́n ṣe ìwé kan yàásín wálùkùrán wọ́n kọ́ wa ní yàásín àti útúbà ẹ̀ wọ́n kọ́ bẹ́ẹ̀ útúbà yàásín wọ́n wá kọ́ ní footnote ní ẹni ọ̀rọ̀ tí wọ́n máa ń kọ sísàlẹ̀ ìwé láti ṣàlàyé ọ̀rọ̀ níbi rọ́kàyà ìlú yẹn wọ́n wá ní eléyìí ni àwọn orúkọ tí ànábì wa Yunus tó pè nígbà tó wà nú ẹja tọ́lọ̀ fi gbàdúrà ẹ̀ wọ́n kọ́ bẹ̀ bẹ́ẹ̀ tó wà nínú oṣùbà yàásínú báṣùlì àzín wọ́n ni orúkọ tí ànábì Yunus orúkọ ọlọ́run tó fi bẹ ọlọ́run nìyẹn nígbà tó wà nú ẹja ìjọlọ́run wí bẹ́ẹ̀ èsì ni pé ọlọ́run ò sọ bẹ́ẹ̀ wọ́n kí lọ́lọ́run bá sọ fún wa nípa Yunus nígbà tó wà nínú ẹja ẹ̀yìn àpá sọ ní pé ó sọ pé rọ́bà náà lọ́la mú hmm. ṣeéṣe ló sọ ó ní mọ́bọ̀ láìlá àìlá àǹtà sùmẹ̀hánẹ́kà ìní kóntù mínà zọ̀lìmí tó sọ nìyẹn ó wà ní Kùrán òdìráyà ẹ̀ adìlọ́ka súrọ́tù Yunus súra 10 nínú Kùránì súra ẹlẹ́ẹ̀kẹwàá oníṣúrọ́tù Yúnus tọ́lọ ń sàlàyé fún wa ìwé àwọn Yúnus ló kó sínú ẹja ọlọ́run ní kẹjà ó dé torí náà láìlá àìlá àǹtà tòlè ánẹ́kà ìní fún tòmínà zọ̀dì ní lówí ọlọ́run anẹ́dùwà Muhammad sallallahu alaihi wa alihi ó ní ismùlá ilẹ̀ ààbọ̀m orúkọ ọlọ́run ọba èyí tó tóbi jù ìzáàtò ìyàbí àjábà béèyàn bá ti pè ọlọ́run yóò dáhùn wàyídà sún ìlàbí àátọ́ béèyàn bá ti tọrọ nǹkan lọ́wọ́ ọlọ́run yóò fi lé e lọ la ilaha illa anta subhanaka Inni kuntu minaz zalimin. anábì ló sọ bẹ́ẹ̀. Anábì ní orúkọ ọlọ́run ọba tó tóbi jù. O náà ni tẹ́yìn bá fi bẹ ọlọ́run ó gbà àdúrà ẹ̀. Bó bá ti fi sọ̀rọ̀ kan lọ́wọ́ ọlọ́run ọlọ́run èlé lọ́wọ́. láìra àìlà ń tó sùn Ọlọ́run ẹ̀sọ́ nínú àyà yẹn. Ẹ ti rí. Ọlọ́run tí kì í bá ṣe pé ó bẹ̀ wọn lọ ọ̀làọ́lá nínú ẹ̀lùkùn sàfihì tí èyí bá ṣe pé ó ń bẹ nínú àwọn tí wọ́n ń ṣe àfọ̀mọ́ fún ọlọ́run ní àwọn tí wọ́n ń ṣe subhanallah inú ẹja yẹn ni ò bá mẹ́rin wà títí níjọ́ gbéǹde tọ́lọ̀run sọ fún wa nípa ẹgbẹ́ ìlú ìṣìyẹn torí náà rọ́kà yááyí kò sí nínú orúkọ ọlọ́run ẹlẹ́ẹ̀kejì ọ̀rọ̀ tí wọ́n ń sọ nípa ọ̀rọ̀kàyà ìlú o náà ni wípé wọ́n lórúkọ àwọn màláíkà ni wọ́n láàrin wípé àwọn màláíkà àwọn jẹ́ jìbìrí ìlú jàbàrọ̀ ìlú ní àwọn yẹ̀húdí wọ́n ní àsàrọ̀ ìlú ṣùgbọ́n àwọn àfáà lè sọ́nà àwọn sálà wọ́n ní kò sẹ́rì pé ikú màláìkà ikú àsàrà ìlú ló kọ ẹ̀ rárá èyítọ́ rẹ̀ ní fún ni mọ́lákù lè mọ́ òtù mọ́lákù lè mọ́ òtì màláìkà ikú ṣùgbọ́n àsàrọ̀ ìlú kò sẹ́rì fún nínú kòrá àti ṣùgbọ́n nínú kòrẹ̀ ń bí àsàrọ̀ ìlú àwọn kan wá sọ pé ìlú ìlú tó gbẹ̀yìn ẹ̀yẹ wọ́n ni òun náà ni rọ́kà ya ìlú ìtọ́nà àwọn mẹ̀láìkà ni ìrẹ́sàlì jẹun torí náà a lè lò láti fi lọ. ṣé ọ̀rọ̀ wọn tí wọ́n sọ yìí jórí bẹ́ẹ̀ ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn náà wò wọlé kí nìdí tí ò fi wọlé ọlọ́run ọba ní kò tó rú ní èmi ní káà pè yóò sọ pé wálé mọ̀lá ìkà àbí wá mọ̀lá ìkà tí yóò sọ pé àtàwọn mọ̀lá ìkà mi ní ọlọ́run sọ bẹ́ẹ̀ nítorí náà káti ẹ̀gbà ìpé orúkọ àwọn mọ̀láíkà ni ó fi hàn wípé a ò lè pé àwọn mọ̀láíkà ó dé wọ̀nkámọ̀ká rọ́kà yá ìlú ìyẹn àgbọ́dọ̀ pé tẹ́yàn ti lè tara àdú àwọ̀ náà nǹkan tí mo lọ nílẹ̀ ò tẹ́yàn ti lè tara àdú àṣegí ni wọ̀ náà àkọ́kọ́ ni kéèyàn ṣègbéraga kó ní ọ̀rọ̀ òun ó kọjá àdúà lọ́nà méjì ní wípé yàtọ̀ sọ́dọ̀ àwọn èèyàn wá máa ń pè nǹkan míì ní wọ́n mú àpẹẹrẹ rẹ̀ wá bí wọ́n lè fi sọ wá nù láwùjọ ó ní àfáàyàn ọmọ tí ń wí ní rọ́kàyà irú orúkọ ọlọ́run ní gbolówà nínú kùránì ní àdúsù náà àwọn èèyàn ọlọ́run táà lè gbà wọná ó ní pé a pè ọlọ́run lóòótọ́ aláàrù ṣùgbọ́n ọ̀nà táà gbà pé kò bá ìlànà bọ́lọ̀ ṣe ní ká pé ohun mú abẹ́ṣàdúà akọ́kọ́ mú gbogbo kápé ṣàdúà abẹ́mọ̀ pé àwọn ẹgbẹ̀rẹ̀ wà tí wọ́n bá fẹ́ ṣàdúrà yẹn wọ́n kọ́ mú gbogbooro àbí akọ́kọ́ mú gbó ká tó ṣàdúrà àbá fẹ́ ṣàdúrà akọ́kọ́ pẹ́ wọn ṣùgbọ́n ẹ̀rọ tá a pa yẹn ọ̀bẹ gbígbóná la fi pa nígbà tá a fẹ́ du ẹran yẹn akọ́kọ́ ti ọ̀bẹ bọnú náà ọ̀bẹ yẹn wá gbóná nígbà tó gbóná tán a wá gbélé ẹran lọ́rùn aláàfẹ́fẹ́ ràn yẹn ṣàdúrà àdúrà yẹn àdúrà tí ó kódà ká máa ṣe yá aláhùn bẹ́ẹ̀ ọlọ́run ò ní gbà ẹlẹ́bọ ni wọ́n nígbà náà ìyẹn ni pé ọ̀nà tá a gbà ṣe kan nìyẹn ọ̀nà ẹlẹ́ẹ̀kejì abẹ́ ṣàdúrà àṣẹbọ ṣùgbọ́n ọ̀nà tá a gbà ṣe a ò rí àwọn aṣáájú wa nínú ẹ̀sìn látorí ànábì tóbi lórí àwọn sọ̀hábà a ò rí pé wọ́n lo ọ̀nà yẹn láti ṣàdúrà irú